ìyá lólùgbọ́wọ́ mi tó ń tọ́jú mi mi kékeré ẹ̀yìn rẹ̀ ló fi pọ́n mi ìyá kú iṣẹ́ mi èmi kì í yá mi kú iṣẹ́ pẹ̀lú tẹríba wọ́n lẹ̀ èmi kò lè kọ́ṣẹ́ fún yá mi mọ́ ìyá ìyá ìyá wọ́n mi adélànà ìyá lólùgbọ́wọ́ mi tó ń tọ́jú mi ní kékeré ẹ̀yìn rẹ ló fi mọ́ mi ìyá kú iṣẹ́ mi èmi kì í yá mi kú iṣẹ́ pẹ̀lú tẹríba mọ́lẹ̀ èmi kò lè kánṣẹ́ fún ya mímọ́ ìyá ìyá ìyá. èmi kì í yá mi kú iṣẹ́. pẹ̀lú tẹríba mọ́lẹ̀. Ah, èmi kò lè kánṣẹ́ ìyá mímọ́. ìyá ìyá ìyá. Ah, ọlọ́jọ́ ìbí congratulations ẹ wí kí n gbọ́. congratulations. mama olúwa ṣẹ́gun congratulations. Chartered accountant, congratulations. Mama Soji Alayo, congratulations. All over the world, congratulations. Mama Gbemi Sola, congratulations. Mama Bella Baby, congratulations. Mommy Adelano, congratulations. Happy birthday to you, congratulations. Ọmọ nílò ẹrù wọn, congratulations irú wọn ti dé. congratulations. aya Adélànà congratulations. ẹ̀rí kí n gbọ́. congratulations. àna àrùbọ̀fọ̀ congratulations. ní iṣẹ́ kiri. congratulations. àna ọ̀tẹ̀mọ̀ ìwọ̀ congratulations. oh my god. congratulations. àna ẹbí wa tó ń bọ̀ congratulations all over the world. Congratulations. Mommy Adelano, congratulations. Hey, hey, congratulations. Ọlọ́run ti mú ẹ gbàgbé e gbogbo rẹ o. Ìbànújẹ́, ìbànújẹ́, ìbànújẹ́ bàbá. ní gbogbo rẹ̀ o. ìbànújẹ́ gbàgbọ́. àṣewẹ́rẹ́ àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa. ọba tí o pè tó jẹ́. omi adé lánà. àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa. ọba tí o pè tó jẹ́. aṣọ òṣì ayé rẹ̀. okùn òru dáná sun wọn. àwọn tó ń yọ ẹlẹ́nu. Hey bàbá ti gbé wọn dé aṣọ ìyà ayé rẹ àní ogun ọ̀run ti dáná sun wọn pátápátá àwọn tó ń yọ ẹlẹ́nu mọ́mí ogun ọ̀run ti gbé wọn dé bóyá wẹ́rẹ́ ò jàre ṣé wẹ́rẹ́ níṣẹ́ olúwa wẹ́rẹ́ wẹ́rẹ́ níṣẹ́ bá mi ọba tí o pè tó ń jẹ tí o pè tó ń dáhùn ṣé wẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí o pè tó ń jẹ Àwẹ̀rẹ̀ níṣolúwa. Mọ́mí Adélànà. Ọba tí mo pe tó ń jẹ́. Happy birthday to you. Àṣewẹ̀rẹ̀ níṣolúwa. Èhé o. Ọba tí mo pe tó ń jẹ́. Àná Mr. Ẹ̀mí o. àná mr ẹ̀mí kò ẹ̀mí kò ẹ̀mí àwọn boys ẹ̀mí kò àrùn ọ̀pọ̀ ọkọ ọmọ mi àrùn ọ̀pọ̀ àná dábì ẹ̀mí kò ìṣẹ̀kiri lọ́mọ tiwa. Adédoyin mọ́mì Adédoyin láti gbogbo wọn ṣọ́ aná ẹbí tó àrùkọ kò tó rọwọ́ mú bàbá tó sàn bàbá dẹ́rùn bàbá táyé lolú tí mo rí rí aná mọ́mì ẹbí tó mọ́mì àrùkọ kò ẹbí àwọn girls aya wọn ní ìṣẹ́kiri ẹbí tó. Ògbómọ̀ṣọ́ lọmọ ti wá ẹbí kó tó bá níbẹ̀ sọ pé Ògbómọ̀ṣọ́ kájọ débẹ̀ o. let's go mọ́mí arúmọ́kọ Ògbómọ̀ṣọ́ kájọ débẹ̀ o. èèyàn ńlá ló ń lo Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ ó yá sọ bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ kájọ débẹ̀ o. thank you Ògbómọ̀ṣọ́ kájọ débẹ̀ o. Adédoyin èèyàn ńlá lólógbòmọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ ó yá sọ pé ẹ̀nẹ̀dọ́pẹ́ ẹ̀nẹ̀dọ́pẹ́ ẹ̀nẹ̀dọ́pẹ́. delta lónìí yẹn ẹbí ọ̀tẹ́ mọ̀yìn wo tí mo rí rí arúgbó kan ṣáni wọn máa gbé máa gbọ́ àti àná wa tó ń bọ̀ lọ́nà lọ́la ilé dùn àárín ọba ni sọ pé ẹnẹdọpẹ ẹnẹdọpẹ ẹnẹdọpẹ ohun tó rí iṣẹ́ ṣe gbẹnẹ ẹnẹdọpẹ ohun tó rí iṣẹ́ ṣe gbẹnẹ ẹnẹdọpẹ ohun tó rí iṣẹ́ ṣe gbẹnẹ ẹnẹdọpẹ ohun tó rí iṣẹ́ ṣe gbẹnẹ ẹnẹdọpẹ ohun tó rí iṣẹ́ ṣe gbẹnẹ ẹnẹdọpẹ ohun tó rí iṣẹ́ ṣe gbẹnẹ ẹnẹdọpẹ. nítorí Olúbùkọ́lá Adélànà máa gbọ́. Mama Temi Sọjí Aláyọ̀ Tiwari. Wọ́n ní we are saying thank you Jesus. Thank you my Lord. We are saying thank you Jesus. Thank you my Lord. Alágbára gíga lóde ọ̀run. Thank you my Lord. We are saying thank you Jesus. Thank you my Lord. Ọba Gosho Inde twenty twenty. Thank you my Lord. And we are saying thank you Jesus. Yeah. Mama Olúwa ṣeun chartered accountant. Mama Gbémisọ́lá Gbémisọ́lá bánkà. Àní we sẹ́yìn wíyẹ we Wíyẹ sẹ́yìn thank you Jesus. Jesus Jesus Jesus. we wíyẹ sẹ́yìn thank you Jesus. Lórí mọ́mí Adélànà. Àní wíyẹ sẹ́yìn thank you Jesus. Oh, yeah, we wíyẹ sẹ́yìn thank you Jesus. Jesus. Thank you, my